واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله نرى ونسمع في الآونة الأخيرة أنه قد خرج في بلادنا وفي غيرها أناس يدعون أن ما ليس في القرآن لا يقبل من الأدلة ونجد هؤلاء يرجون ما ثبت عن النبي صلى الله عليه وسلم من الأحاديث الصحيحة بحجة أنها لا توجد في القرآن الكريم فيا عباد الله اعلموا أن هذا بلاء عظيم وجهل مركب وذلك لأن الله سبحانه وتعالى والذي أرسل إلينا نبينا محمدا صلى الله عليه وسلم وقد أمرنا الله سبحانه وتعالى باتباع النبي صلى الله عليه وسلم وعدم عصيانه فيما أمر وفيما نهى وقد وردت وردت في ذلك آيات كثيرة ما يكون منها من وعيد من الله سبحانه وتعالى لمن ترك أمر النبي صلى الله عليه وسلم وهذه الآيات عباد الله كثيرة في القرآن من ذلك قول الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ومن ذلك قول الله تعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم ومن ذلك قوله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا والآيات في ذلك كثيرة وهذه الآيات عباد الله تدل على أنه يجب علينا أن نقبل ونأخذ ما أتانا به النبي صلى الله عليه وسلم بفعل ما أمر به صلى الله عليه وسلم وترك ما نهى عنه النبي صلى الله عليه وسلم وإن لم نجد ذلك في القرآن بل قد ذكر الله سبحانه وتعالى وأحالنا إلى النبي صلى الله عليه وسلم في فهم معنى القرآن وقال الله تعالى إنا أنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم وهذه الآية دليل واضح على أن النبي صلى الله عليه وسلم يبين لنا القرآن الكريم وذلك بسنته صلى الله عليه وسلم القولية والفعلية والتكريرية ولولا سنة النبي صلى الله عليه وسلم عباد الله ما فهمنا الإسلام حق فهم الإسلام ولا فهمنا من الإسلام إلا آيات إلا آيات مجمل مجملة ولا نستطيع أن نعبد الله سبحانه وتعالى كما ينبغي أن نعبده واعلموا عباد الله أن هؤلاء الذين جاءوا اليوم ويقولون ويردون ما ثبت من سنة النبي صلى الله عليه وسلم بحجة على بحجة أنها لا توجد في القرآن اعلموا أنهم آه، من رسل الشياطين وأنهم من الجهلاء وذلك لأنهم يتعبدون الله بالله سبحانه وتعالى بأمور لا توجد في القرآن يصلون كما صلى النبي صلى الله عليه وسلم وتفاصيل الصلاة لا توجد في القرآن بل أمر الله سبحانه وتعالى في القرآن أن نصلي ولم يبين لنا كم نصلي في الظهر كم نصلي في العصر كم نصلي في المغرب وكم نصلي في الصلوات الخمس كما أن الله سبحانه وتعالى لم يبين لنا ما هي أركان الصلاة ولا واجبات الصلاة ولا سنن الصلاة وكل هذه الأشياء كل هؤلاء يتعبدون الله سبحانه وتعالى لله سبحانه وتعالى بذلك ولم يقولوا لم نجد ذلك في بالقرآن الكريم بل يعبدون الله لذلك ولم عباد الله أن سنة النبي صلى الله عليه وسلم جاءت لتفسر ولتبين ولتقيد ولي يعني ولتخصص ما جاء في القرآن مجملا أو أو جاء في القرآن مطلقا أو جاء في القرآن آه، عام ويخص ذلك تخص ذلك سنة النبي صلى الله عليه وسلم والأمثلة على ذلك كثيرة في الفقه الإسلامي ولذلك قول الله سبحانه وتعالى والسارق والسارقة فاقتلوا أيديهما وهذه الآية وردت في بأمر بقتل أيدي السارق والسارقة ولكن النبي صلى الله عليه وسلم بين لنا المقدار الذي يقطع آه، الأيدي من أجل من أجله وقال لا قطع فيما دون ربع دينار فصائلا وهذا ثابت عن النبي صلى الله عليه وسلم في الصحيحين وكذلك بين النبي صلى الله عليه وسلم أين يقطع أو إذا تقطع اليد بل بين النبي صلى الله عليه وسلم أن أن اليد تقتل من مفصل اليد وهذا من بيان بيانات النبي صلى الله عليه وسلم التي لا توجد في القرآن وكذلك نجد أن الله سبحانه وتعالى قال في القرآن فإذا ضربتم في الأرض فليس عليكم جناه أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا وهذه الآية أي قصر الصلاة في السفر وردت في موطن الخوف من الذين كفروا ولذلك سأل الصحابة رضوان الله عليهم النبي صلى الله عليه وسلم ما لنا نقصر الصلاة وقد أمنا أو وقد آمنا لماذا نقصر الصلاة وليس ولسنا في خوف وقال له النبي صلى الله عليه وسلم صدقة تصدق الله سبحانه وتعالى بها عليكم فاقبلوا صدقته وهذا من بيانات النبي صلى الله عليه وسلم أيضا وهناك آية في القرآن حيث قال الله سبحانه وتعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وهذه الآية لما نزلت تعب أصحاب النبي صلى الله عليه وسلم وشق عليهم آه ذلك الأمر وقالوا أينا لم يظلم نفسه أينا لا يظلم نفسه وذكروا ذلك للنبي صلى الله عليه وسلم وفسر لهم النبي صلى الله عليه وسلم ما الظلم في هذا هذه الآية بآية أخرى في سورة لقمان وقال لهم إن الظلم إن الشرك لظلم عظيم ولولا هذه الآية ما فهمنا المراد بالظلم في تلك الآية بهذه الآية والأمثلة في ذلك عباد الله كثيرة جدا قال الله تعالى حرمت عليكم الميتة حرمت عليكم الميتة والدم وفي هذه الآية حرم الله سبحانه وتعالى علينا الميتة وجاءت السنة النبوية الطاهرة المطهرة وخصص لنا بعض الميتان وقال النبي صلى الله عليه وسلم أهل لكم الميتتان ودمان وذكر النبي صلى الله عليه وسلم آه، الجراد من آه، آه، الجراد من اللي والسمك أو الحوت والجراد وكذلك السحال القبر والسحال ذكر النبي صلى الله عليه وسلم أي خصص النبي صلى الله عليه وسلم هذه الأشياء من عموم قوله تعالى الميتة والدم ولولا هذه الآية فكيف فهمنا كيف علمنا كيف نعلم أن ميتة السمك وميتة الجران حلال لنا ولأمة النبي صلى الله عليه وسلم ولذلك لا يستطيع أحد أحد أن يعبد الله سبحانه وتعالى على الوجه الصحيح الأكمل إلا بسنة النبي صلى الله عليه وآله وسلم أرجو الله سبحانه وتعالى أتويتاتي بإخوان النبي صلى الله عليه وسلم àlékún kí Allah subhanahu wa ta'ala àlékún orí àjẹjẹ sán Allah subhanahu wa ta'ala agbẹ́lọ́n kó bá mú bá àwọn sàábí annabi àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà annabi sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo tí ó fi jọ ọgbìdà al-qiyama ẹ̀yọ́ tí ọlọ́wọ́ bá rí jọlá bẹ́ẹ̀bá sí máa ń kílọ̀ fúnra wa ní gbogbo ìgbà tàbí máa rán ọ̀rọ̀ wa létí ipé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá rí jọlá èyí tí ń ṣe al òun náà ló lóore jù nínú gbogbo ọ̀rọ̀ òun náà láti gbọ́dọ̀ máa gbé síwájú gbogbo ọ̀rọ̀ nígbà tí a bá ń sọ̀rọ̀ bákan náà kálọ̀ lè mà lámàdájú tí pé ìlànà Ànábì sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú ìlànà tẹ́yàn máa tẹ̀lé káwà lọ lè mọ̀ pé ogun tó bá ti jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn káàmà pé àánú ní ogun tó bá ìsì pè lánù kìí gbìyàn lọ bí ibi eré a máa gbìyàn lọ bí ìdínà ọlọ́ọ̀bá a sì máa gbìyàn lọ́nu ìyá rẹ̀ tó bá ti jẹ́ ọ̀gbìyàn kìyàmà abẹ̀lọ́wọ̀bá àríkíọlá kọmọ́sà sọ wa kó sí ẹ̀mí kó sí ẹ̀yìn kó sún kálùkú wa kó sọ àpò níbi ìbínú ọlọ́wọ̀bá àríkíọlá kó sọ àpò níbi ìyá rẹ̀ ẹ̀yẹ̀rúsí ọlọ́wọ̀bá àríkíọlá ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run nípa apá àbúṣe ká àjẹ́ká bẹ̀rù ọlọ́run ní gbogbo àyíká bá wà gbogbo àsìkò tá a bá gbára wa ká bẹ̀rù ọlọ́run bá àlejọ́lá ká mọ̀ pé ìpáyà ọlọ́run bá àlejọ́lá tá à ń sọ fúnra wa yìí ká mọ̀ pé túláàsì ni fún gbogbo apátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà túláàsì ni ká bẹ̀rù ọlọ́run bá àlejọ́lá káwá lọ lè mọ̀ pé ìbẹ̀rù ọlọ́wọ́ ọba àlékè ọlá yìí òun náà ni tọ́lọ̀wọ́ ọba àlékè ọlá nílò níbi àwọn ìjọ ti tọ́lọ̀wọ́ ọba àlékè ọlá pa wá láti káàkiri tó fi jẹ́rí àwẹ̀ tá wà ń bẹ̀ tá ń gbà lọ yìí ẹ̀yàn rúṣin ọlọ́wọ́ ọba àlékè ọlá àwọn nǹkan tá ń fẹ́ jí gbọ́ àtàwọn nǹkan tí sallallahu alaihi wasallam tó kọ sí wa nínú ẹ̀sìn báwo ojú wo ló yẹ ká fi wo súnà Nabi sallallahu alaihi wasallam ọwọ́ wo ló yẹ ká fi mú súnà Nabi sallallahu alaihi so látara àdí eléyìí òun náà ló fà táà fi wọ́n rí àwọn nǹkan tánà bí sallahu alaihi wasallam kìkì lọ rẹ̀ anábi ni ẹmọ́ jẹ́ ó tẹ́lẹ̀ ó tẹ́nìkan ó máa wá jẹun yóò sánnù yí yóò wá jòkó tí ó máa wá sọ pé baynana wa baynakum kitabullah yóò máa wá ní gbogbo láàrin wà ní alkùránì nìkan ẹmú alkùránì wá ẹmú àyà kan wá ẹmú hadithi wá ní tàà bá ti rí nínú alkùránì òun náà lòun ó gbàgbọ́ èyí tàà bá ìṣọ́lá tó fún mi ní alkùránì ó tún fún náà ní kíni ó tún fún náà ní irú alkùránì bákanáà ẹwọ ní irú alkùránì tọ́lọ̀ ọba alìṣọ́lá fún anábi sallallahu alaihi wasallam òun náà ni súnnà anábi sallallahu alaihi wasallam ìdí anábi fi ń fún wa tò látara àdí eléyìí àwa ń rí àwọn tó jẹ́ pé ìntánẹ́bì ti kìlọ̀ fún wa ibi ká mọ́ sí ìntánẹ́bì ti sọ́wà lára kúrò níbẹ̀ àárí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dìde wọ́n wá ń tó àwọn orú nǹkan báyìí jáde lẹ́nu nílùú atáwà yìí àtàwọn ìlú mi káàkiri lóríṣiríṣi tó jẹ́ pé tá a bá lọ lè wo ìpìlẹ̀ wá àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ kojúkọ ẹ̀sìn láti fẹ́ sábà bá ẹ̀sìn jẹ́ àwọn tí wọ́n lọ lè kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn Islam láti fi jẹ̀sìn irú kèése pé kí wọ́n fi mọ̀nà kèése pé kí wọ́n fi tẹ̀lé sọ́lọ́ ọba àlejọ́lá àwọn náà ni àwọn almustashirikun àwọn orientalist àwọn ni wọ́n wá jòkó àwọn ni wọ́n mú àwọn eríṣiríṣi ọ̀nà wá pé ọ̀nà wo láti lè já Islam rú ọ̀nà wọ́lá fi lè mú iyèméjì sínú ọkà àwọn mùsùlùmí nípa ìsìn ọlọ́run ọba àlejọ́lá ni wọ́n fi máa sin lọ́run pẹ̀lú iyèméjì tí wọ́n ní máa sin lọ́run ọba àlejọ́lá pẹ̀lú bá nàbí sallallahu alaihi wasallam ti mú wá irú wọn náà lọ́wọ́ máa mú gbogbo bá àwọn nǹkan báyìí wá ipé ní tàbá ti rí nínú alukur'an òun náà nìkan òun náà lágbà wọlé èyí tàbá nítorí pé ọ̀nà wo ni ó gbà tí ó fi sin lọ́wọ́ ọba àríṣọ́lá ọlọ́wọ́ ọba àríṣọ́lá ṣùwé fún wa nínú Al-Qur'an nínú àwọn àyà lóríṣiríṣi nípa pé ọlọ́wọ́ ọba àríṣọ́lá ń dá wa padà bọ́dọ̀ ànábì ọlọ́ọ̀bá àlékí ọlá ń pa wá láti ẹ̀ká máa tẹ̀lá ànẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá àlékí ọlá sì ń sọ wa lára wípé ká máa yapa bí ànẹ́bí sallallahu alaihi wasallam mú wa gbogbo tánàbí mú wa fún wa inú àwọn ayà inú al-Qur'an ọlọ́ọ̀bá àlékí ọlá ń sọ fún wa wípé ya ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasul ọlọ́ọ̀bá àlékí ọlá pé àwọn mùmíní òdodo ọlọ́ọ̀bá ànábì sallallahu alaihi wasallam àti aláṣẹ ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ tọ́lọ́wọ́ ọba àlekíọlá ọlọ́wọ́ bá alẹ́kẹ́ látún sọ fún àmò mí nínú alkùnrán ó ní wàá díhù láha wàá díhù rasul wà látún sílù àmàlẹ́kùn ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá ní ẹ̀tẹ̀rí ọlọ́run ẹ̀tẹ̀rí ànábì sallallahu alaihi wasallam wà látún sílù àmàlẹ́kùn ẹ má bà sí ara yín jẹ́ o eléyìí túmọ̀ pé àìtẹ̀lọ́lọ́run àìtẹ̀lá ànábì sallallahu alaihi wasallam a jẹ́ pé ìdí ọwọ́ èèyàn ìdí ọwọ́ yóò bàjẹ́ ni ìtumọ̀ ẹ̀ náà ni pé bóòlù yóò sì irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ máa sùn fún ya láàrin ọlọ́run ọba àríjọlá àtànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run ọba àríjọlá rẹ̀ sí wa bákan náà a tún rí inú àyà mi nínú al-Qur'an ọlọ́ọ̀bá àríkẹ́lá sọ fún wa ó ní fàdí àzárí ilẹ̀ rínà yóò kààrí múnà àdámùrí ọlọ́ọ̀bá àríkẹ́lá ní an tó tó ibà hun fitna a ó yóò tó ibà hun azabun alim káwà lè sọ́ra kébì tí náà máa ṣẹlẹ̀ sí wọn ẹ̀wọ́n ni àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní kébì sí ìdíra tí ó ṣẹlẹ̀ sí yàn òun náà ni ashirku billah òun náà ni pépé yàn bá ti yapa àti ànábì sallallahu alaihi wasallam èyí ó padà kó sínú ẹbọ èyí ó islam nítorí pé ó rí nǹkan tó jẹ́ pé ẹbọ nítorí pé ànábì ló ní quran ó wà lọlẹ̀ rọ́lù ó rí nǹkan ànábì sallallahu alaihi wasallam ní ọkùn tó pa ọlọ́sẹ̀ kó ṣe ó jẹ́ pé àìṣe rẹ̀ yóò gbìyànjáde kúrò torí pé kò sí sínú alukur'an ó ní wò lọ sí tó látara bẹ́ẹ̀ yóò ṣe gíní ìfínà tí ó ṣẹlẹ̀ síyàn òun náà ní kíni òun náà ní pé yóò jáde kò nínú Islam àwọn yóò sí ìbámu adáàbùn àlè ọlọ́ọ̀bà àríkíọlá ní fún lọ lè sọ́ra kí ìyá ẹlẹ́ṣẹ̀ elérò kó mọ́ sọ̀kalẹ̀ lé wọn lórí lágbọ̀dọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá eléyìí náà ìkìlọ́lá ńlá ni lágbọ̀dọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá tí ń kì ń lọ tí ń sọ wa lára ewé ká sọ́ra fún ìmọ̀ ìyapa ànábì sallallahu alaihi anábi tọ́lá ọba àlejòlá rán sí wa anábi tó ní àmánà ni anábi tí ó fi nǹkan pamọ́ ni nínú àwọn nǹkan tọ́lá ọba àlejòlá fi rán kọ́lá tánàbí ó bá fi nǹkan pamọ́ ni tánàbí bá jẹ́ ẹni tí ó fi nǹkan pamọ́ ni àwọn ayà pọ̀ ní al tó yẹ kánàbí sallallahu alaihi wasallam ó dọ̀wọ́bò níbọ̀lá fi Abasa wa Tawalla ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá sọ̀rọ̀ nípa pé ànábì sallallahu alaihi wasallam fajúrò ànábì ruwa yẹ́ ìpadà àjáwò

tó yẹ káàmẹ́bí ó dọwọ́bò ní àmọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní láti sánmà olóbìnrin sáà nàbí sallallahu alaihi wasallam anábì ti lè jíjẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá wá ròyìn ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ ròyìn rẹ̀ fún wa ó sì jẹ́rìí ànábì fún wa ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní kí sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ̀nú in huwa illa wahyun yuha owó tánà sallallahu alaihi wasallam bá mú wá fún wa ẹ jẹ́ ká lọ lè mọ̀ pé ìrẹ́lẹ́sẹ́ ni látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ogun tánàbí mú wá fún wa nínú ẹ̀sìn yìí ìránṣẹ́ ọlọ́ọ̀lọ́bà àríkà lófinran kìí ṣe bẹ̀rẹ̀ ànábì sallallahu alaihi wasallam èéṣe tí wọ́n mọ̀ bẹ́ẹ̀lẹ̀ ń kà sallallahu alaihi wasallam nígbà míì tánàbí ó sì dákẹ́ tí

gbólóhùn àti nítumà ìjá ànábì sallallahu alaihi wasallam mú wá fún alátọ̀dọ̀ ọlọ́wọ́ bá àríkíọlá ẹ̀wà rí alùkùránì yìí ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá àríkíọlá gbé àlàyé rẹ̀ lọ́wọ́ ipé kó máa ṣàlàyé rẹ̀ fún àdìhúmà yìí ànábì wá dúó nípò ẹni nínú àlàyé ànábì sallallahu alaihi wasallam nínú al-Qur'an nǹkan míì tó bá wá lódídí àlàyé ànábì àtú sí pọ̀ sí wẹ́wẹ́ nǹkan míì tí wọ́n bá dé àlàyé ànábì sallallahu alaihi wasallam ìtọ́bá túlẹ̀ àlàyé ànábì sallallahu alaihi wasallam àdé fún wa àwọn nǹkan míì tó bùkátà sí àlàyé bó àwọn nǹkan mí tó bùkátà sí òǹdíwọ̀n nínú àwọn nǹkan tí alkùnrin mú wá Ànábì sallallahu alaihi wasallam òun náà ni ó sàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa pẹ̀lú súnà Ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá lè kí ọlá ń sọ fún wa nínú alkùnrin ó ní inna nahnu nazzalna ilayka dhikra إنا نحن نزلنا إليك الذكر لتبين للناس إنا أنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم الله بارك لنا نبجى ولا سقال يا النبي صلى الله عليه وسلم kí ọlọ́ọ̀bá àlekọ́lá sọ kàlífà nẹ́bì òun náà ni adìkú òun náà ni ìrántí orúkọ kan nínú àwọn orúkọ al-Qur'an ọlọ́ọ̀bá àlekọ́lá ó ní asọ adìkú kàlífà nẹ́bì sallallahu alaihi wasallam litubayyina lin-nasi ma pé gbólóhùn nùzúl gbólóhùn tí sọ̀kalẹ̀ ẹ̀ẹ̀mejì ló wá nínú áyà yìí kò wá rọrùn kó jẹ́ pé alákọ̀ọ́kọ́ ń tọ́ka sí alkùnrán ẹlẹ́ẹ̀kejì náà tọ́ka sí alkùnrán látara bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé ajẹ́bísún náà nẹ́bí sallallahu alaihi wasallam tánàbí bá fi sàlàyé alkùnrán fún wa kálọ̀ lè yẹ́mà pé wáhàyù náà ni ọlọ́wọ́ bá àlejò láti ṣe nínú obìnrin sáà nẹ́bí sallallahu alaihi wasallam ni òun náà ló fà sí ànẹ́bí sallallahu alaihi wasallam tó fi mú wa fún wa so eléyìí ló ń túmọ̀ fún wa pé àṣẹ ipò ipò tó yẹ pé tàà bá gbé sí ipò náà kò sí ọ̀nà téyìn ó gbà tí ó fi sin ọlọ́wọ́ bá àríkíọlá lọ́nà tí ó fi lálàáfíà tàà bá lọ lè wo àwọn ìṣesí bá a ti ń sí ẹ̀sìn àwọn tàà fi ń jẹ́ mùsùlùmí tàà bá lọ lè wò á rí pé alukùránì gbé wa lódìdí Ànábì sallallahu alaihi ọlọ́ọ̀bá àlejò ọlá ní kákírun látìgbà tí òun bá ti ṣe gíní láìgbà tó òun bá ti yẹ tàrí títí tí ó gíní tí tó wó fi ṣe gíní tí títí tó sílẹ̀ òfisú ọlọ́ọ̀bà àlejò alápàá láti ẹ̀rùn ààrẹ ayà mi inú ayénú alìkùránì náà ọlọ́ọ̀bà àlejò yóò máa sọ nípa pé àfihàn sọ́lá yóò máa sọ nípa pé alladhina yuqimuna sọ́lá àwọn tí ń tírun wa ma eléyìí ní jẹ́rùn atuba! eléyìí ní jẹ́rùn magrib eléyìí ní jẹ́rùn ìṣáì ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́ọ̀sàlà ìfún wa ìfẹ́ láka méjì láàmà sí làṣùbá láka mẹ́rin láàmà sí kíni láàmà sí ní àyílà àtàlásàrì La mẹ́ta láàmà sí ní magrib láàmà sí lẹ́yìn ìṣáì ààrẹ níbi kankan tí ó wà nínú alukur'an tọ́lọ̀ọ̀bá àríkẹ́ láti tẹ́lẹ̀ yìí gbogbo àwọn àmà sí arkanu àwọn tó jẹ́ oorun tó jẹ́ pété yóò bá tẹ́ níbi ẹrú ẹni ò nígbàlọ́ ọba àríkẹ́ láti sọ fún àpẹ́sùn láti fàájá erigun kan níbi erigun ọ̀run nígbàlọ́ ọba àríkẹ́ láti sọ nípa rùkú káàdìdé lórí rùkú káfẹ́rí kalẹ̀ káàdìdé lórí rùkú nígbàlọ́ ọba àríkẹ́ láti sọ àtàṣáhùd àtàyátà àmàṣe nígbàlọ́ ọba àríkẹ́ láti mẹ́nu bá tá àmàṣe tàṣáhùd ibo ni sígá àtàyá wà nínú alkùrán pé àtàhíyàtù lílá ibo láti rí súra wọ́n láti nínú alkùrán fún ẹni tó bá bẹ́ sọ ipé ìtàlùkùrán bá ti mú wá fún wa nìkan òun náà láti kíni òun náà lágbàmú ìtàlùkùrán tánàjì ìwà tí ò bá ti mú wá fún wa ajẹ́pà àdíṣe kíni ajẹ́pà alkùrán mú wa so iru eni n'ime o mọ̀ wá mẹ́rí wá ipé ajẹ́ pé ó tako alkùrán ẹ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n èé fi sọ́mọ́fẹ́ sọ̀rọ̀ wọn ò ní ronú ìtàlù kùránì bá mú nǹkan wá lódídí tí àlẹ́rìn súnà náà sallallahu alaihi wasallam wá fọ́ sí wẹ́wẹ́ eléyìn òtátà kó mẹ́ eléyìn náà náà ń pè ní kíni òun náà ni wọ́n pè ní albayan òun náà ni wọ́n ń pè ní àlàyé ìtọ́lọ̀ ọba àlekẹ́ ọlápàá àlẹ́rìn sallallahu alaihi wasallam láṣẹ láti ṣe tàbá wá lọ léwọ́nú alukur'an ká fún alápẹẹrẹ àríkẹ́ àwọn àyà pọ̀ nínú alukur'an tó jẹ́ pé kò sọ́nà tá a inú ayà yìí òun náà ni tọ́lọ̀ ọba àríkọ́ láti sọ fún wa inú Suratul An'am ọlọ́ọba àríkọ́ láti sọ fí alladhina amanu ọlọ́ọba àríkọ́ lá ní àwọn tàgbọ́lọ́ọba àríkọ́ lágbọ́ walam yalbisu imanahum bizulm tí wọ́n ò sí wọ́n àbò sí papọ̀ mẹ́ ìgbàgbọ́ wa ulaika lahumul amru wa hum muhtadun àwọn wọ̀nyí àwọn ni wọ́n ní fọ́kànbalẹ̀ àwọn náà láti máa kàkún pé àwọn tán wà lórí ojú ọ̀nà mà ẹ̀rí ayà yìí nígbà tó sọ̀kalẹ̀ àwọn sàábẹ́ ànábì àyà ìlágbára lórí ẹ̀mí wa ó sì bẹ̀rẹ̀ sí dẹ́rùbà wọn sí pé àta ní bẹnu wa tí ó sàbòsí fẹ́mi ara rẹ̀ ta ní bẹnu wa tí ó lọ́nà ta àbọ́rẹ̀ méjì tó fi sàbòsí àwọn àlọ́lẹ̀ bá ànábì sallallahu alaihi wasallam ànábì wa sọ wà ní suratul ya bunayya la sọ fún wa pé áyà yìí tí ẹ lùgbọ́n ń sọ fọ́mà rẹ̀ pé ìrẹ̀ ọmọ mi láti ṣe ríkìdílá má pa nǹkan mí ìpapọ̀mọ́lọ́wọ́ bá àríkíọlá iná ṣíríkà làdúrù mọ̀ àrí nítorí pé ká pa nǹkan mí ìpapọ̀mọ́lọ́wọ́ bá àríkíọlá àbòsí tó tóbi ni anábì ló tú áyà yìí fún wa wípé ìtumọ̀ zulimu níbi áyà yìí òun náà ní kíni òun náà ní kéyò ṣe kíni kéyò pàǹkan nípa pọ̀mọ́lọ́ ọba àríjọlá tí ó bá sí ìtànàbí sallallahu alaihi wasallam tánàbí fi sàlàyé eléyìí fún wa ọ̀nà àbágbà tàbí pé ìtumọ̀ eléyìí ọ̀nà wúlà àbágbà tàbí pé ìtí ọlọ́wọ́ sọ ní bákanáà tàbátúlọ̀lẹ̀ wọnú al-Qur'an a rí pé ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ń sọ fún wa ife wà ìdá lọ ọ́pùn fi láàrin ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní tí ẹ bá wà lókẹ́ ẹ̀bá ń tẹ́rìn àjò lórílẹ̀ pọ̀lẹ́sà aléìkún jónáhùn àṣẹ́kùrù nínú sọ̀láàdì ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní kò sí láì fi fún yín ìgbékẹ́ ẹ̀ tẹ́bí ni ìgbékẹ́ ẹ̀ máa dín kù ẹ̀rẹ̀lẹ́sùn ẹ̀rìkì ayà yìí sọ̀kalẹ̀ kékèyàn ó dínú kò ní lórí àjò nígbàtẹ́rù bá ń báyàn pé káwọn tẹ̀fẹ̀rí ó mọ́ tẹ̀kíní káwọn tẹ̀fẹ̀rí ó mọ́ kó náà báyàn ẹwà wo

rákà fún yín wọ́n tó bá fẹ́ kí rákà mẹ́rin ọlọ́wọ́ bá àríkẹ́ ọlápùn méjì níbẹ̀ kò dí méjì kú mẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlápùn sàárà fún ọni àdábì wá ní sàárà tọ́lọ́run sì fún yín o ẹ̀tẹ́ ọgbà sàárà ọlọ́run sàárà tọ́lọ́run fún yín ẹ má já padà ẹ dákun ń bo ní ẹ̀rí eléyìí wà láti inú alukur'an káàkiri pé gbogbo bá ṣe ń dírun kù ẹ̀yẹn tí wọ́n pé gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yìí náà wọ́n náà ó dírun kù gbàtà bá ń tẹ̀lé àjò ìṣìnbó náà ti rí ẹ̀ ó yẹ kí wọ́n dúró lérí rẹ̀ ní pé kò sí ní jẹ́ kọ́sùrù torí pé kò sí bẹ̀rù má bá ń ṣe gbọ́lẹ̀ yìí nìsín ẹlòmíì làákàtì táyì tó lè pé wá fún kó tún jáde lọ́la kó tún ní

ọlọ́ọ̀bá àríkọlá ní ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì ayà yíwá lódìdí kò sàlàyé rẹ̀ fún wa pé kílẹ̀ ẹ̀ lè gbé tíyàn bá mú abẹ́rẹ́ káàgì ọwọ́ rẹ̀ náà ni tíyàn bá mú kóró àgbàdo kan tó jí gbé tí é ṣe díẹ̀ káàgì ọwọ́ rẹ̀ náà ni ọlọ́ọ̀bá àríkọlá sọ fún wa nínú Al-Qur'an ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá òsọ́ lè bẹ́ ibi táà ti ṣe gíní ibi táà ti gí ọwọ́ rẹ̀ ìdáà ń pè ní ọwọ́ òun náà láti bí èjìká báyìí tó fi jẹ́ gíní tó fi débi tọ́wọ́ wá parí sí ọwọ́ náà ní gbogbo ẹ̀ níbo láti gé táàgé léjìká ni àbá gé nígbàún àbíbo láti gí ọwọ́ rẹ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́pàá anábi sallallahu alaihi wasallam anábi ló wá sàlàyé rẹ̀ fún wa nínú súnà anábi sallallahu alaihi wasallam anábi wá ní kò sí kágẹ́rẹ̀ lọ́wọ́ anábi ní ilá fi rúbọ̀ ìdí náà ní fasa ìdán anábi sallallahu alaihi wasallam ó ní à ní gẹ́rẹ̀ lọ́wọ́ tó bá jalè àyàfi ẹni tó bá gbé 1 over 4 of dinar ìdá kan nínú ìdá mẹ́rin ìnáàrí ó kéré jù tó bá gbé irú eléyìí òun náà ní kíni òun náà ní èyí ó gèyàn lọ́wọ́ tó bá ti wá gbé tó jù bẹ́ẹ̀ lọ sókè òun náà ní ìtàdé yóò fi gèyàn lọ́wọ́ anábì ló sàlàyé rẹ̀ fún wa níbo láwá gé inú ọwọ́ inú súnà anábì láti rí inú ìṣe anábì sallallahu alaihi wasallam láti rí pípé ọmọ ọwọ́ òun bákan náà nínú tayamum tayamum bá ṣe máa ṣe tayamum ìtọ́lọ̀ ọba àríkẹ́lá sọ fún wa ó ní famsahu bi wujuhikum wa aydikum ọlọ́ọ̀bá àríkẹ́lá ní ẹ̀ṣẹ́ gíní ó ní ẹpa ọwọ́ yín àti ojú yín àtọwọ́ yín ọlọ́ọ̀bá àríkẹ́lá sọ fún wa níbi tayamum Ànábì sallallahu alaihi wasallam òun náà ló sọ fún wa nínú hadithi ẹ̀

ikú tí ó gọ́bẹ̀ ọlọ́ọ̀bá àríkọlá ní ẹ̀gbọ́dọ̀ jẹ́ wàdám àti ẹ̀jẹ̀ ẹ̀gbọ́dọ̀ mú jẹ́ ẹ̀gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀gbọ́dọ̀ fẹ̀jẹ̀ sí ilẹ̀ ọgbọ̀rọ̀ kẹma wá jẹ́ ọlọ́ọ̀bá wa Ànábì wa nínú wa ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́ọ̀bá àríkọlá sí àwọn òkú bètè méjì kan ọlọ́ọ̀bá àríkọlá sí ilẹ̀ tọ́kún mi ó sì ṣe àwọn nǹkan ẹ̀jẹ̀ méjì kan ọlọ́ọ̀bá àríkọlá sí ilẹ̀ tọ́kún mi Ànábì

so ọlọ́run bá àríkẹ́ ọláwá ṣe méjèèjì ó ti lẹ́kọ̀ọ́ fún wa Ànábì sallallahu alaihi wasallam òun náà ló wá yọ eléyìí òun náà ló wá sàlàyé rẹ̀ fún wa so tá a bá wá ń ká lọ bá ṣe máa ká lọ́nu tó jẹ́ pé a máa ká ní àwọn ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tó ti ń sàlàyé fún wa ike bó láṣe léyìí bó láṣe léyìí bó láṣe léyìí so látara àti eléyìí ká lọ lè mọ̀ pé tá a bá ń sọ pé súnà súnà Ànábì sallallahu alaihi wasallam ó kọjá nǹkan kékeré ó kọjá nǹkan tá a máa fẹnu kà pé ẹ̀ẹ́dẹ̀bí súnà ni so súnà ní wà tó yẹ pé tẹ́ ẹ bá fi ilẹ̀ tí ò bá ṣe yóò gbé ẹ̀ jáde kúrò ní Islam ẹni tí máa ń kírun tí ó kàtó láti fàájá tó sì lóhun kírun bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó kírun ni ẹni tó kírun tí ó kíbà mẹ́rin sọ̀lá wà léò sálàmù tẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ àgbọ̀pẹ́ ẹni tí ó kírun wàtàrí kù sọ́lá ẹni tó bá sì fìrún lẹ̀ tí ó bá kí irú ẹni báwọn kò ní jẹ́ mùsùlùmí yóò jẹ́ kèfèrí ni tó látara àti eléyìí ẹja lọ lè mà pé súnà nàbí sallallahu alaihi wasallam nǹkan ni nǹkan tó tóbi ni nǹkan tó ní iṣẹ́ ńláńlá tó wá ṣe nínú àlámọ̀rí wa ni ká mọ̀ fi ọwọ́ hẹ̀rẹ̀ ká mọ̀ fi mọ́ láti mọ́ gbọ́n táwọn oníbàjẹ́ èèyàn tí wọ́n sọ káàkiri nípa súnà أبي الله بارك ولا كما ذاك عليكم أبوية أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن منزلة سنة النبي صلى الله عليه وسلم من القرآن والإسلام منزلة عظيمة يجب علينا أن نتنبه إلى ذلك وإذا فهمنا ما بينا في الخطبة الأولى من منزلة سنة النبي صلى الله عليه وسلم علمنا وأدركنا جهل من يدعي أنه لا كفارة لمن أفطر بالجماع في نهار رمضان وهذا باطل ولم يقل بذلك عالم من العلماء آه، المعتبرين واعلموا أن ما شبه على هذا الجاهل هو أن هذا الحكم لا يوجد في القرآن ويقول وكيف لا يبين الله سبحانه وتعالى هذا الحكم العظيم في القرآن وقد بين ما دون ذلك من الأحكام ونقول له بماذا لم يبين الله سبحانه وتعالى تفاصيل آه، الصلاة كيفية, كيفية الصلاة وقد بين الله سبحانه وتعالى ما دون ذلك من القرآن وهذا عباد الله دليل على بعد ذلك آه، الشخص عن الفعل الصحيح بدين الإسلام ومن شبهات ذلك الرجل الضال المدل أنه يزعم أن أبا هريرة ليس بثقة وهذا يعني جهل لا مثيل له وذلك لأن الصحابة رضوان الله عليهم كلهم عدول ثقات وإذا, وإذا درسنا مصطلح الحديث دراسة جيدة نعرف على أننا لا لا نصف آه، آه، لا نوصف صحابة النبي صلى الله عليه وسلم آه، عندما يعني نبين رواة الحديث لا نقول بأن هذا ثقة أو صدوق أو كذا لأنهم كلهم يعني ثقات قد أثنى الله سبحانه وتعالى عليهم في القرآن ووثقهم الله سبحانه وتعالى ولا يحتاجون إلى توثيقنا وإذا رأينا حديثا ضعيفا ولنعلم أن يعني سبب ضعفه ليس لوجود صحابي من صحابة النبي صلى الله عليه وسلم وإنما السبب فيما دون هؤلاء الصحابة الكرام وأبو هريرة رضي الله عنه صحابي كبير من أصحاب النبي صلى الله عليه وسلم وإذا روى لنا حديث حديثا كغيره يجب علينا آه، أن نقبل هذا الحديث ونعتمر بما في الحديث من الأوامر وننتهي عما فيه من النواهي وهؤلاء الذين يشككون في أبو هريرة وهم أعداء الإسلام وهم المستشركون الذين يقولون أبو هريرة لم يمكث في الإسلام آه، قبل وفاة النبي صلى الله عليه وسلم إلا ثلاث, إلا ثلاث سنوات ولماذا روى عن النبي صلى الله عليه وسلم أكثر من غيره وهذا يعني من آه، جهل أو لا من جالهم يقولون ذلك والصحابة رضوان الله عليهم والذين جاءوا من بعدهم لم ينكروا ذلك وذلك لما علم من فهم أبي هريرة رضي الله عنه وحفظه رضي الله عنه لأحاديث النبي صلى الله عليه وسلم ومن بركة دعاء النبي صلى الله عليه وسلم له وعلى هذا فلنعلم أن آه، كفارة يعني واجبة على من أفطر في نهار رمضان آه، بالجماع مع زوجته أو مع غيرها من النساء في نهار رمضان وهذا ثابت وهذا موطن الإجماع بين آه، أصحاب آه، المذاهب الأربعة بين القدماء من الصحابة رضوان الله عليهم ومن جاءوا بعدهم من الأئمة والعلماء أرجوكم الله وبارك ولا أتركاتك وعن النبي صلى الله عليه وسلم àlékún kí ọlá ọba àríkíọlá àlékún orí ajẹ́jẹ́ sáàrẹ̀ abẹ́lá ọba àríkíọlá kó bá mú bá wọn sàábẹ́ ànábì àti ogun tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo ẹ̀yẹ́ òsìn ọlá ipò Islam àti nínú Al-Qur'an ká mọ̀ pé ipò tó tóbi ni ipò ńláńlá ni ipò kan ni tó jẹ́ pé àfikà mọ̀ àfikà bá bàrà rẹ̀ ká máa tají lọ síbi ipò náà lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí pé káà bá mọ̀ ipò yìí kò sí bẹ́yàn ti fẹ́ jọ́sìn fún ọlọ́wọ́ bá àríkọlá tí yíò wà yọ súnà nẹ́bí sallallahu alaihi wasallam kalẹ̀ níbẹ̀ tàbá ti wá ma àlàyé tàà ṣe fúnra wa nípa súnà nẹ́bí sallallahu alaihi wasallam àti al-Qur'an pẹ̀lú àwọn àlàyé díẹ̀ díẹ̀ tààmúwá lórí ẹ̀ káwà lọ lè mà ìpé gbogbo ẹni tí máa ń sọ ipé kò sí kàfàárọ̀ fún ẹni tó bá báyàwó rẹ̀ lájọṣepọ̀ ní ọ̀sán Ramadan pé kò sí kàfàárọ̀ fún ẹ̀ pé nítorí pé ní tó ṣe ohun nǹkan tó burú gan ní tí ń bẹ fún ó tí ń bẹ fún ju kàfàárọ̀ lọ àwọn ẹlòmíín sì gbọ́

pé ìyà tó yẹ kẹ́ni òun jẹ́ ó ju kàfàárà lọ ipé iná ni iná ọlọ́wọ́ bá àríkẹ́ lálọ́ yẹ kó jó látara pé gíní látara pé ó báyàwó ẹ̀ pípọ̀ nínú gíní nínú àwọn ọ̀rọ̀ báyìí ni aburú pọ̀ nínú ọ̀rọ̀ yìí inú àwọn aburú tó wà ń bẹ òun náà ní kíni òun náà ní kíyàn ó ti gbáwájú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá níbi ìdájọ́ ìbòlò ti alkùránì tí wọ́n náà ń kílèmù ìpòlò tí inú alkùránì tí ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá àríkọlá sọ pé ẹni bá báyàwó rẹ̀ lòpọ̀ lọ́sàn Ramadan ní pé yóò wọ́n ọlọ́ọ̀bá àríkọlá ní pé iná ní ìyá rẹ̀ níbolo ti rí kò síbi tó ti rí tó tayọ pé a mú àyà alkùránì méjì tó wà lọ́tọ̀ọ̀tọ̀ ní alkùránì kó pa méjèèjì papọ̀ láti wá fi mú ìdájọ́ ẹyọ kọ̀ọ̀kan wá kò wá sẹ́ni tí ma ń ṣe báhùn àbàwọn tó bá ṣe kíni àbàwọn aláìmọ̀kan ìtọ́lọ̀ ọba àríkọ́ láti ń sọ̀rọ̀ nínú súrátù tọ́lá ní ti ń sọ̀rọ̀ nípa ló bẹ́yàn tí kọ obìnrin lẹ̀ tíríkà hududu láà ẹwọ̀ mẹ́ta àjá hududu láà ìfọ̀kọ́lù ọlá mọ́nàfà ọlọ́ọba àríkọ́lá ń sọ̀rọ̀ nípa pé kí ni ààlà ọlọ́ọba àríkọ́lá òun náà ni tó gbé kalẹ̀ nípa pé bí a ti pàyàwó wálẹ̀ ẹni tó bá ti wá tayọ ààlà ọlọ́ọba àríkọ́lá ọlọ́ọba àríkọ́lá ló ti kí ló sàbòsí fún ara rẹ̀ ẹ áyà yìí wà ń bẹ ó tún wá lọ lè mú áyà kan nínú alukùrán nínú súra míì pé ọlọ́ọba àríkọ́lá ní wọ̀zọ́ọ̀lì míì náà àájá lahum àdában àájá Allahu lahum àdában alima ẹwọ nǹkan báwọn nìsìn ọ̀tọ̀ ní tọ́lọ̀ ọba àlékí ọlá ń sọ azúlìmù bí alákọ̀ọ́kọ́ bí nìsìn zulmon dúnà zulm àbòsí kékeré ni kèèsì àbòsí tí ma ń segí ni tí ma ń mú iná ti tú láti fún yàn lọ́dọ̀ ọlọ́wọ̀ bá wọ́n tó sàbòsí fún yàwó rẹ̀ ẹ̀yìn tó yẹ pé o jẹ́ kó tẹ ìdà ọ̀bọ̀ olẹ́jáde lé òfúnlẹ́tọ̀ọ̀rọ̀ fara nígbàtí tẹ ìdà lọ́wọ́ <coughs> ni àmọ́ ìwà àbòsí yìí tí ìwà àbòsí tọ́lọ̀ ọba àríṣọ́lá ń sọ fún wa níbi ayé àwọn ohun pé wọ́n zọ́ọ̀lì mí pé ẹn tó bá jẹ́ alábòsí ó àádọ́láhùn láhùn àdábàní àlìmọ̀ pé pèsè ìwé eléyìí àpapọ̀ amúrútí pẹ́ẹ̀bẹ́ òun náà ni pé kí ni kéyìn ó gbéra rẹ̀ pé èyàn fẹ́ ìdájọ́ nínú ẹ̀sìn fúnra rẹ̀ inú abúrútí pẹ́ẹ̀bẹ́ òun náà ni pé kí ni káàkì ìfẹ́ àti káàkì ìtara káàkì ìbọ ìdájọ́ òfin tẹ́yà bá ṣe nǹkan míì ẹ̀ẹ́ nínú ẹ̀sìn a mọ̀ ó pé ah, àdúrù nǹkan ìbò ti tóbi tó tọ́má ní kẹ́yìn ó gbé ìdájọ́ kalẹ̀ fún ààrẹ ni yóò gbé ìdájọ́ kalẹ̀ tí ó ṣe kíni tí ó kọjá tọ́nà ọba àlìkọ́lá irú tara òun náà ló dàmú orú ẹni tí ń bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báhun kí à ń tó ṣe òun lágbára púpọ̀ ẹ awákan ní kó gbìyàn ló ń jẹ lásán ẹ awákan ní kó ṣe kíni kó kàn gbàrẹ̀ lásán pé eléyìí ti kéré abu tó tún wà níbi irú ọ̀rọ̀ báyìí ni pé ìdá ọ̀rọ̀ pàṣá nẹ́bí sallallahu alaihi nítorí pé tó ní lẹ́nu hadith Ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé ìdájọ́ tá Ànábì sallallahu alaihi wasallam mú wá fún ẹni tó bá báyàwó rẹ̀ lájọṣepọ̀ nínú ọ̀sán Ramadan òun náà ní kúrò ẹni bẹ́ẹ̀ bọ́kùn tí ó bá wá lágbára òun náà ni kó bọ́ èyàn mélòó kó bọ́ èyàn ọgọ́ta eléyìí ni ìdájọ́ta nàbí sallallahu alaihi wasallam wá fún wa nínú àdíso lálàáfẹ́ látọ̀dà nàbí sallallahu alaihi wasallam ìwá sọ pé irú ìdájọ́ yóò tó ẹn á bèèrè lọ́wọ́ ẹni pé tí wọ́n náà gùn sámà lọ lè gbà wá ìwá ni tó fi mọ̀ pé irú ìdájọ́ tó yẹ ká dákún rẹ̀ ní bẹ́ẹ̀ ẹn òun náà kọ́lá nàbí sallallahu Abu Hurairah èyí tí ọlọ́rọ̀ tí ó tọ́lọ̀ọba àríkẹ́lá ti kíní tọ́lọ̀ọba àríkẹ́lá ti pàfọ́ máa wọn àwọn sàábí ànábì èsòkùrọ́ àwọn sàábí ànábì wo èsè léṣekéte àwọn sàábí ànábì èsè níjàmbá àwọn sàábí ànábì èsè tí máa fi ẹ̀sìn ọlọ́ọba àríkẹ́lá pamọ́ adúrúyà tó jẹ wọ́n yìí nígbàtí wọ́n fi ń ṣe kíni tán fi tẹ̀lá ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá fi nǹkan pamọ́ ní ìgbà òun ni wọ́n bá ti fi nǹkan pamọ́ tòwòrò àwọn nǹkan wọ̀nyí káwàá lẹ́ni tí wọ́n sọ pé àdíṣẹ́ àbúrẹ́rà owó ẹni fọ́kàbáyẹ̀ sí àdísù àgbóhùn rẹ̀ ìrọ̀ ẹ̀rí pẹ̀rú kàbáyìí nǹkan tó burú jáìdì tó yẹ pé ààrẹ nìkan tó sọ bẹ́ẹ̀ rí àfàwọn ọ̀tẹ́ẹ̀sìn ká máa sọ pé ààlé fọ́kàbáyẹ̀ sí àdísù àgbóhùn rẹ̀ ìrọ̀ kálọ̀ lè mọ̀ fẹni tó bá lágbọ́yé ẹ̀sìn fẹni tó bá kẹ́kọ̀ọ́ mímọ̀ nípa nígbàtà bá ń ṣe jìrán sátùlù isnan ta fẹ́ wò pé chain of transmission àwọn tán gba hadithi wá àwọn olóògbà wá tá ń wádìí nípa wọn tán bá ń wádìí bọ́ tán bá ní lágbájá gbà wá tán bá ní lágbájá fíkọ̀ ni ẹ̀ntà àlègbára lé ni tán bá ní lágbájá sọ̀dúnkù ni tán bá ní lágbájá ni tán bá ń kàábọ̀ tán bá tẹ́bi sàábẹ̀ ànábì àwọn sàábẹ̀ ànábì tó wánù láì àléyìn wọn ò ní sọ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ pé ká sọ pé fíkọ̀ nítorí pé tí gbogbo èèyàn sì máa ní pé kò sí sàábẹ̀ ànábì sallallahu alaihi wasallam jẹ́ ìṣẹ́ fíkọ̀ àwa lè rí òun náà ni pé nítorí pa rí tàbí ànẹ́bì kan bẹ̀ káwà nígbà tàbí rábí wòye àbí àdísí o àdísí ò lálàáfíà ni yàtọ̀ sí àwọn míì tán wá lẹ́yìn àwọn tàbí ànẹ́bì inú àwọn tàbí òun inú àwọn tàbí òun tàbí òun àtàwọn tán wá lẹ́yìn wọn àwọn míì bẹnu wọn tó jẹ́ pé mínú ohun ti kọ́ wọ mínú ohun tó àfà ń bẹnu wọn tó jẹ́ pé tàbá sí wọn bí hadith àmọ̀ pàdé sí lálàáfíà ń sì ń bẹnu wọn tó jẹ́ pé á sọ pé tàbá sí tí wọ́n mú ìyàn sọ pé àdísù Abu Hurairah èyàn òun nífọ̀kànbalẹ̀ sí

irú ẹni bẹ́ẹ̀ ń sọ fún wa pé in tí wọ́n ń pè ní kí ni àdílátú ànàkìlìyà olóòlùkùnrin nìkan ní jẹ́bẹ̀ subhanallah kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ rí nínú àwọn onímímà kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ rí nínú àwọn tí wọ́n lágbóyẹ̀ sí ọlọ́wọ̀n ọba àríkíọlá kọ́nà nínú àwọn àfáà tó jẹ́ pé a máa fi sọ́dọ̀ wọn pé àwọn àfáà tó wà lójú ọ̀nà àánú kò sẹ́ni tí ó mọ̀ pé òun wá ní sáà ń pè ní àdílà tó annakiliya àdílà tó jẹ́wẹ́ kíni ẹ̀rí tí wọ́n mú wá bá wa ẹ̀yìn òun náà ní kíni òun náà ní alkùránì nìkan ó ní àti súnà nẹ́bìsọ̀lá àti gbogbo àdíṣì pápátá àti gbogbo àwọn nǹkan tó kù ó ní àdílà tó alàkìlíyà ni so ìtumọ̀ rẹ̀ náà ni pé in sàbí ti ọpọlọ sọ́dọ̀ ànẹ́bì sọ̀láwà rẹ̀ ọ̀sálàm pé ọgbọ́n eré ànẹ́bì sọ̀láwà rẹ̀ ọ̀sálàm ṣe gíní òun ló fi mú gbogbo àwọn àdìsù mú ara àwọn àlàyé ànẹ́bì sọ̀láwà rẹ̀ ni àwọn ọ̀rọ̀ ni nítorí ká máa sọ eléyìí òun náà ni pé gbogbo ẹni tẹ́sìn bá yé wàláì kò ní ka ọ̀rọ̀ yìí kún àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ láwùjọ ẹ̀yìn látara pé àìmọ́kéré láwùjọ látara ìmọ̀kan ẹlòmínú ó sì máa rí làákàì nínú ọ̀rọ̀ ẹlòmí o máa rí pé ah, ọ̀rọ̀ yìí máa ṣe kí ni ah, ọ̀rọ̀ tó dúó déédé ni àwọn èèyàn máa yí ọ̀rọ̀ náà wọ́n máa sọ pọ́lọ̀ tó dáa ni látara ìmọ̀kan òun náà ló fà tó fi jẹ́ pé ọ̀yẹ̀ká sàlàyé fún wa òfin ọlọ́wọ́ bá ọlá àdídá nàbí sallallahu alaihi wasallam mú wá fún wa nínú hadithu rẹ̀ bákankan náà ni o èyí tó bá jẹ mọ́yà nínú ọ̀rọ̀ Ọlọ́run bá àríkẹ́ọlá àti tó jẹ mọ́yà nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam bákankan náà ni yá rẹ̀ nítorí pé Ọlọ́run bá àríkẹ́ọlá òun alaihi wasallam tiwa tó látara àdí eléyìí ẹja lọ lè mọ̀ lámàdájú pé òfin Ọlọ́run bá àríkẹ́ọlá òun náà ni pé ẹni tó bá táwẹ̀ rẹ̀ bá tó ba àwẹ̀ jẹ́ látara pé ó ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ lọ́sàn Ramadan àbó ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin míì ìdí eléyìí ti àtúndí mélòó ó ti dáná zìná ó tún wá ṣe kíni ó tún bàwẹ̀ jẹ́ pẹ̀lú pé ó láfẹ́kọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ òfin tí ń bẹ fún òfin ọlọ́wọ́ bá àríkẹ́ọlá tó wá látẹnu ànábì sallallahu alaihi wasallam òun ni kó bọ́kùn lẹ́rùn ẹ̀rú tí ó bá wá ní kápá kó bọ́ èèyàn kó gba àwẹ̀ ọgọ́ta àwẹ̀ títí àwẹ̀ oṣù méjì léra wọn tí ó bá wá ní kápá lórí ẹ̀ kó wá bọ́ ni ìdájọ́ tó wá òun náà ni ìdájọ́ tí eh, Abu Hanifa ìmáàmù Shafi ìmáàmù Malik ìmáàmù Shafi'i àti Imam Ahmad àti gbogbo àwọn sálàfù tí wọ́n ti kọjá lọ kò sí ìyapẹ̀ lọ́dọ̀ wọn lórí gbogbo eléyìí so tí ò bá ti wá sí ìyapẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn wọ̀nyí àwọn tàà ní fọ́kànbalẹ̀ sí àwọn tàà mọ̀ tó wọ́n rìn lórí lára Nabi sallallahu alaihi wasallam ká lọ lè mọ̀ ìpé gbogbo nǹkan mí tẹ́lómi bá ń wí ká mọ̀ pé kèsì nǹkan tá a gbọ́dọ̀ kà fún o ká mọ̀ pé orísun gbogbo nǹkan tá a gbọ́dọ̀ kà sí nítorí pé ọlọ́run bá lékè ọlọ́run fi wá tó bá dijọ́ ògbìlẹ̀ àlùkìyàmà pé bá ànábì jíṣẹ́ fún wa pé àwọn tí ànábì jíṣẹ́ fún tí wọ́n jíṣẹ́ fún wa wọ́n ti wá jíṣẹ́ ìfún wa ó wá kù sọ́ wa ó kù sọ́ wa ká tẹ̀lé tánàbí sallallahu alaihi wasallam wa ká jìnà sí ìfẹ́ ẹnu abẹ́lọ́wọ́n bá lékè ọlá kó mọ́sà já mọ̀ lòdò lòdò kọ́lọ́wọ́n bá lékè ọlá kọjá tẹ̀lé abẹ́lọ́wọ́n bá lékè ọlá kọjá ká mọ̀ níbàjẹ́ kọ́lọ́wọ́n bá lékè ọlá kọjá ká jìnà sí abẹ́lọ́wọ́n bá lékè ọlá kó mọ́sà sọ wa kó níbi aburú f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 سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم